وأشهد أن محمدا عبد الله ورسوله المبعوث بالهدى وبدين الحق ليظهره الله على الدين كله وكفى بالله شهيدا صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله òfin ọlọ́run ọba eléyìí tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó fi ránṣẹ́ bàwọ́ ànábẹ́ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn òfin yìí wọn fi ránṣẹ́ nítorí kálíbà máa wò wọ́n rán àbí nítorí kálíbà pa wọ́n tì níṣẹ́ lọ́lọ́run bá fa àwọn òfin yìí ránṣẹ́ nítorí kálíbà máa tẹ̀lé nítorí kálíbà máa fi ṣe wà o nítorí kálíbà tara rẹ̀ dẹni tó mánà wa ma arsalna min rasulin illa liyuta'a bi idhnillah ọlọ́ni àrùn ìránṣẹ́ kẹsàáyé àfi nítorí káwọn yóò lè bá máa tẹ̀lé tiẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run nínú àwọn òfin ọlọ́run eléyìí tó lọ́wọ́ bá fi ránṣẹ́ òun náà ni òfin tó ní í ṣe pẹ̀lú báwọn ni wọ́n ti ṣe ṣe dúkìá wa dúkìá tá a gbélé ayé kójọ ní ìgbà táwọn ọba sí nílé ayé má tání àti tání àti tání ìlọ́lẹ́tọ̀ọ́sí tí wọ́n pín dúkìá yìí fún tí ó di tiwọn lẹ́yìn ìgbà tí wọ́n tó kójọ tí wọ́n ọba sí má láti má gbígbé nínú ìgbésí ayé àwọn èèyàn àwọn èèyàn wọ́n kó ṣe pé wọ́n lẹ́sìn àbí wọ́n lẹ́sìn wọ́n ní àwọn àṣà. àwọn àṣà tó so yìí pé wọ́n máa tẹ̀lé wọ́n sì máa lò nínú ètò ìgbésí ayé wọn wọ́n bẹ nínú àwọn àṣà yẹn àwọn ètò dá wọn sùn wọn òfin ọlọ́wọ́n ọba ọ̀dàpọ̀ wọn irú wọn àní tìtorí jẹ́ mùsùlùmí àwọn àṣà wọn yẹn ti ó sì ń bẹ nínú àwọn àṣà àti ló fi ló fi yapa tí òfin ọlọ́run ọba tó fi ránṣẹ́ sáyé ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa gẹ́gẹ́ bí mùsùlùmí ti ń tẹ̀lé tọ́lọ́run tó sì gbà fánàbí Muhammad sallallahu alaihi wa sallam ká jìnnà sí irú àwọn àṣà bẹ́ẹ̀ ká sì pa wọ́n ti ká má fi wọ́n ṣe ká yàgò fún wọn ká má bàa dẹni tó sì pé ọ̀tara wọn yóò sórí ibú òní bá dáadáa pàdé lọ́dọọlọ́ọ̀ nínú àwọn àṣàkáṣà yẹn oní àlàṣà téèyàn bá kú ó jẹ́ pé àwọn àlàkalẹ̀ kan táwọn bàbá kan wọ́n ti là kalẹ̀ iná lẹ́wàá máa gbé dúkìá ní tó kú gbà pípẹ́ ìdígi la gbọ́dọ̀ fi pín àbó lórí òjò rí ìdígi pé ìyàwó mélòó ló ní iye ìyàwó tó bá ní. orí òǹkà wọn iná làgbàdàlẹ dúkìá rẹ̀ tá lórí wọn wọn àwọn méjì gbogbo dúkìá rẹ̀ sí méjì ọgbọọgba ìyàwó kan àtàwọn ọmọ okó kan ìyàwó kejì àtàwọn ọmọ rẹ̀ káwọn náà okó kan sì mẹ́ta mẹ́rin mẹ́wàá bẹ́ẹ̀ lọ nítorí pé àṣà ìyàwó mélòó àṣà òfin bírèkì sí ó iye ìyàwó tó bá ní orí bẹ́ẹ̀ ni wọ́n sì pín eléyìí takò fún ọlọ́run ọba ní gbogbo ọ̀nà kọ̀nà àbòsí àti ìyànjẹ àti ìṣekèfèrí gani eléyìí tí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ bá wọn lọ́wọ́ ń bẹ̀. báwo wá ni ẹ̀yin onídìgí tó bá ṣe pé òkú tó kú ó fi bàbá àtìyá lẹ̀ tó bá ṣe pé òkú tó kú kò tí ẹ̀ fìyàwó lẹ̀ láyé báwọn onídìgí ti sọ pé ẹ̀sìn nígbà tó fi bàbá àtìyá lẹ àwọn jẹ bisikíìtì àti chingọ́ọ̀mù nítorí pé àwọn èsè ìyàwó ìgbà tí ó sì fi ìyàwó sílẹ̀ sáyé kí nìdí kí yín sọ pẹ́ẹ́ sí bẹ́ẹ̀ ni àwọn náà yàtọ̀ rárá sáwọn aláṣẹ olórí òjòrí gbígbé iye ẹni tó fi sílẹ̀ sáyé ìbáà jẹ́ bàbá ìbáà jẹ́ ìyá ìbáà sì jọ́ma ẹ̀ka yọ̀ǹka wọn ẹ fi wọn wéra wọn ẹ apárò kan òjò apárò ọba àjẹ bàbá kọ bá jẹ yà ọba sì jẹ yàwó kọ bá jọ ma ẹ pin lọ́gbọọgba òǹkà wọn jẹ mẹ́ẹ̀ẹ́dógún ọyẹ sàláàkè ẹ pin gbogbo dúkìá tó fi sílẹ̀ sáyé sọ́nà mẹ́ẹ̀ẹ́dógún oníkàlùkù kó ìpín kọ̀ọ̀kan eléyìí náà gbogbo ọ̀nà ló fi takò fi ọlọ́run gbogbo ọ̀nà ló fi yapa sí àṣẹ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ìjọba máa bí wá léèrè pé gbọ́ ọlọ́run ọba gbọ́ bí ìjọ dájú ni pé gbogbo ẹnu láì dáhùn bá a gbọ́ ọlọ́run ọba gbọ́ ǹjẹ́ sì gbàtà nẹ́bí Muhammad sallallahu alayhi wa sallam ọ̀pọ̀lọpọ̀ iná ló ṣe pé yóò tún káwọ́ méjèèjì sókè láti fi sàmì ikú ń bàbá nàbì kí ló tó fi jẹ́ abala abìkan iná lẹ ti gbà fọlọ lẹ ti gbà fànàbì àwọn abala bòmíì ẹ gbà fọlọ ẹ gbà fànàbì sallallahu alaihi wa alihi tọrọ bá di ọrọ wọn fẹ́ gbógun ọ̀pọ̀ ẹmẹyẹ mùsùlùmí ni wọn máa sọrọ ẹbọ lẹnu ni wọn máa kẹfìrí ọ tọlọ òun àti gbogbo wọn lọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ bàbá òun yìí báyìí ìrọ̀ ọmọ ọmọ ni wọ́n wà sóun torí àwọn ọmọ tó ń ti kọ́kọ́ bí ọmọ táwọn kan bí wọn ìṣẹ́gbẹ́ wọn nígbà tó ti wá jọkùnrin ẹ wá ní òun ọgbà ìlọ́po tóun àti àgbà tóun ọgbà ọ òun lè kí kí àwọn bọ̀dá mi náà ń kọ́ ó lè pé ipò bàbá bàbá lòun wà fáwọn àbúrò yìí ìwọ́n á sọ pé lu òun tóun ti wà ní ọmọ ọgọ́ta ọdún tóun ti ń súnmọ́ àti pé àádọ́rin òun wà gba ìkan náà pẹ̀lú ń dábúrò òun tó sì ń pé ọmọ oṣù mẹ́fà ọgbà ẹ́ ṣé tọmọ tó ń bí kalẹ̀ ní àwò àbí tirẹ̀ tí iye ìyàwó tó ń kó jọ kí wọ́n á ní tí wọ́n fòun fẹ́ràn nínú bùkátà títí bẹ́ẹ̀lẹ̀ tí wọ́n fi wá máa gbà kankan náà pẹ̀lú ọmọ kólóró yìí irú àwọn bọ̀dá bẹ́ẹ̀ náà àwọn náà máa sọ̀sọ̀ kúsọ lẹ́nu wọn máa wéwè kówè látàrí pé wọn kúkú mọ̀ fi ọlọ́run wọn ọmọ kankan bẹ́ẹ̀ ètò tiẹ̀ báyìí lọ́kàn jẹ́jù ó náà ní pé wọn bá pè wọn àwọn ẹni rò sí pé wọn wọn sọ pé àwọn fẹkẹ báwọn pin lólórí òdórí gbogbo ìtọ́takùtọ́ lọ àwọn wọn sọ pé àwọn fẹ àmọ́ wọ́n pè yín ní pin ẹni tó mọ̀ nípa tọ́lọ̀ ẹ fi ti ṣẹ̀rí yà ẹ fi pin nígbà tó sì jẹ́ pé ìmọ̀ bí wọ́n ṣe ń pín okùn ọ̀bẹ nínú ọ̀kan nínú àwọn àmà eléyìí tó ṣe pé bá a bá pọ̀yàn ọgọ́rùn-ún jọ nínú àwọn tí wọ́n láwọn kọ́ gé o tipátipá láàfin lèèyàn méjì tó máa ń parí àmọ́ gbogbo ẹni tí wọn mọ̀ nípa nǹkan kan ní máa sọ pé mọ̀ nípa rẹ̀ pàápàá jùlọ ńgbà náà ti sọ ẹsìn di jẹunjẹun ìgbà tẹ̀yìn lọ ránṣẹ́ pé wọn àwọn oníṣọ pé àwọn mọ̀ nípa rẹ̀ tó àwọn náà máa bá yín pé kékeré rọlù àwọn máa sọ fún yín pé kàkàkà fi tìṣẹ̀rí àkùn tìṣẹ̀rí àyùnká ẹ̀kújá bá yín pé nídìí ẹ ẹ̀yin tá ń rò pé bọ́yẹ mọ̀ nípa tọ́lọ̀ àwọn náà ló tún máa dábàá pé kókó dé káwọn bá wọn pè nídìí wàlà hawla wàlà quwwata illa billah ibi tá a rò pa bọ́gbọ́n tá a bá bá gọ̀ ń bẹ̀ nǹkan àbànújẹ́ ló máa ń já sí akramakumullah tá a bá jẹ́ mùsùlùmí lódodo tá a gbà fọlọ́ tá a ń tẹ̀lé tá a nàbí Muhammad sallallahu alayhi wa alihi agbọ́dọ̀ máa gbé inna shari'ata kullun la yatajazza shari'a islam ó ti ń di lọ́wọ́ àwọn kò sí pín yẹlẹyẹlẹ pé ọ̀kan la gbà wọlé àgbà kan wọlé kò lè ṣe é ṣe àbítẹ̀ ìbá ti mùsùlùmí báwo ni bàbá yín ló ti ṣe sílé ayé ní mùsùlùmí ó tún kú mùsùlùmí ẹ̀yin yóò àwọn mùsùlùmí lẹ́nu pé bàbá ti pẹ́ wá ti sọ̀látù jánásà sí wọn lára gbogbo mùsùlùmí wọ́n sì tú yáyá wọ́n tú yáyà wọ́n wá ti sọ̀látù jánásà sí bàbá yín lára wọ́n bẹ lọ́run ní mẹ́sàn-án mẹ́wàá bí Allahumma ighfir Allahumma arhamhu ọlọ́run forí dín ọlọ́run kẹ oníkálukú ń tọrọ bẹ́ẹ̀ fún bàbá yín bísímìl islam nítorí pé lórúkọ islam tó ló ń ṣekú báwo wá ni bàbá yẹn làwọn mùsùlùmí ọ̀sẹ̀ wa kópa nínú àtúnṣe sọ láti gbẹ̀yìn sí lára tí bàbá yẹn wá dẹni tá a bò mọ́lẹ̀ tán tọrọ bá wá dọ̀rọ̀ owó tó fi sílé ayé ẹ wàá sọ pé ìsìláàmù tá a fi sin bàbá yín kò pé yín níbi àti pé ó bàbá yín ó dájú pé ọ̀dájú pé ìṣe mùsùlùmí kìtì èèyàn rádaràda kan nìyí alákòóbá ti sálámà kọfẹ́ bá ti bàbá rẹ̀ jẹ́ bá wà lọ. mùsùlùmí bàbá yín kú lẹ́bí wá pé imam mùsùlùmí bàbá yín kú lẹ́bí ké sáwọn mùsùlùmí wọn wá ti sọ̀látù jánásà sí lára báwo wá nígbà tó kan owó tí bàbá yín fi sílẹ̀ sílẹ̀ ayé tẹ́ wàá sọ pé ẹ̀fẹ́ kí wọ́n yín fi sílámù pín àṣà rádaràda àṣà kátikáti ni wọ́n wá bá yín fi pín nítorí ká lè bá bábìnú ọlọ́wọ́n bá pàdé kọ́ ọ́n. akramakumullah kájọ yé wa o ní ìgbà tí àwọn àǹtí rẹ àti àwọn bọ̀dá rẹ táwọn aràn rí kanlẹ̀ tó ní lálá gbàgádá àṣà ni wọ́n gbọ́dọ̀ fi pín ogun bàbá àtàwọn àṣà ni wọ́n gbọ́dọ̀ fi pín ogun ìyá àtàwọn wọ́n á pín nǹkan kan kan ló kọ àṣà mọ̀ pé òjogún bàbá yẹn òjogún ìyá yẹn ó sì gbọ́dọ̀ gbáǹtán fún ọ lópin ìgbà tí ìwọ bá jẹ́ mùsùlùmí gidi afa hukmal jahiliyyati yabghun wa man ahsanu min Allahi hukman liqawmin yuqinun ṣé ìdájọ́ àwọn kèfèrí ló wù yín dání ọ̀dà nídàjọ́ tó ọlọ́run ọba ọba tó ṣe wípé òun náà lọ́ba tí ì ṣòfin òun náà lọ́ba tó dájọ́ tí ìdájọ́ rẹ̀ jẹ́ gbogbo ṣíṣe dọ́gba ṣé ìdájọ́ tó ọlọ́run ọba òwù yín táwọn èèyàn lọ́wọ́ àwù yín táwọn kèfèrí ló wù yín ló fi wá jẹ́ pé wọn náà ń gba tí wọ́n fún ọ lórúkọ àṣà lórúkọ páwọn pín nípìn bó ti ṣe gbà a'udhu billahi minash shaitanir rajim òfin ọlọ́run wọn gbọ́dọ̀ fi pín torí ẹ̀ ló ṣe jẹ́ pé lábẹ́ òfin ọlọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe lọ bá ẹni tẹ́ ń fẹ́ kọ́ bá yín ṣe sọ̀látù jánásà sí bàbá yín lára tẹ́ẹ̀sì kúnu tẹ́ kéde fáwọn mùsùlùmí kí bàbá yín ti kú torí kí wọ́n lè bá kópa nínú sọ̀látù jánásà sí bàbá yín lára bẹ́ẹ̀ náà lẹ́tù gbéra ilé lọ bẹ́ ẹni tó bá mà nípa òfin ọlọ́run ẹni tó bá mà nípa òfin ọlọ́run lódodo ẹ lọ bá kọ́ yín fẹ́ gun bàbá yín ní ìbámu pẹ̀lú òfin ọlọ́run ẹ fẹ́ nǹkan tó ta kò òfin ọlọ́run òfin ọlọ́run nìkan fi pin kí ni mo fẹ́ máa bínú sí ganan rí kí ni kátó fẹ́ máa ká mi láà sí ganan rí wípé mi àti ẹnìkan jọ gba nǹkan kan náà ló pin bẹ́ẹ̀ nígbà tó ṣe kó ṣe pinnu gbọ́dọ̀ lọ́rùn lẹ́yìn náà tí bàbá rẹ fi sílẹ̀ ṣe gùn lásán pọ̀ èwo sówó tiẹ̀ àbí ti bàbá rẹ tiẹ̀ kí wọn náà kọjú mọ́ kó lè fi sílẹ̀ ọmọ rẹ sọ pé sọ́wọ́n tí ọkàn mi nínú tí mi fi sílẹ̀ ọ̀rá ni ó ọlọ́run sì fún yàn lẹ́bùn kéèyàn pọ́ kéré nígbà tí èsì kéèyàn máa ti ń sìn torí di ẹlẹ́yìn ọ̀dọ́ wa wa agbọ́dọ̀ gbà fọlọ́run nínú gbígbà fọlọ́run nígbà bàbá bàbá tiẹ̀ wá gba gbogbo lẹ̀ yìí lọ́dọ̀ bàbá wa lógún kó kó lọ. ìbá náà torí ẹ̀ ọwọ́ wọn bá tó bá kàn wá ó dùn láti má lọ jókòó ti wípé àwọn ńgbà bá lọ tán sálì jẹ́nà lọ́n ni àbínà wọ́n tó ti fẹnu tó ti jánu láyé tó ọlọ́ọ̀fẹ́ tọ́lọ́ ọwọ́ wọlé ṣètọ́ni nìyẹn ilé tọ́lọ́ ń dálẹ̀ fún ṣètọ́ni àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ tó ti máa ṣẹlẹ̀ máa mú wọn nù jahannam torí délé wa jama ọ̀dọ̀ wa kagbà nínú òfin wa sọ wípé ó lè jẹ́ sábàbí téèyàn lè fi wà ń pọ̀ ẹni tó jogún ẹlòmíì nǹkan mẹ́ta péré kò pé mẹ́rin iná ní máa jẹ́ sábàbí téèyàn á máa fi wà ń pọ̀ mo lè jogún àwọn yóò pé mẹ́rin alákọ̀ọ́kọ́ òun náà ní ká ọkọ àtìyàwó ara wa ọkọ àtìyàwó ara wa eléyìí tó lọ́ba kún kọ́ ìyàwó òjògùn òfin ọlọ́run ọba lélẹ́yìí lọ́kọ bá kú ìyàwó òdùnkún ẹ̀ bó bá jẹ́ ìyàwó kan ló fi sílẹ̀ sáyé àbí méjì mẹ́ta tàbí mẹ́rin àwọn mẹ́rẹ̀ẹ̀rin òdùnkún ẹ̀ bófin ọlọ́run ọba ti ṣe sọ nìyẹn ṣùgbọ́n òfin ọlọ́run ọba sọ wípé ẹni tí obìnrin kan ọba gbà tó bá ṣe pọ̀ nìkan lọ́ọ́ bá ní ní tó fi sílẹ̀ iná làákùn fáwọn méjì tá bá pé méjì iná làákùn fáwọn mẹ́ta tán bá pé mẹ́ta iná làákùn fáwọn mẹ́rin tán bá pé mẹ́rin torí ẹ̀ ló ṣe jẹ́ wípé àwọn obìnrin ó ń bẹ nínú sábàbí tó bá yẹ kó wọn bá mọ òfin ṣẹríà tó máa ń fagbọ́n mi sí omi òtó lọ́pọ̀lọpọ̀ gbà wípé nǹkan tí ọba jẹ́ téèyàn kan ọ̀hún à méjì ntí ọba jẹ́ téèyàn kan ó ń mẹ́ta ntí ọba jẹ́ téèyàn kan ó ń mẹ́rin ọ̀sàdédé dị bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà bẹ́ẹ̀ náà lọ jẹ́ nígbà tọkọ wà láyé nítorí kọ́kọ́ tí wà nìkan ọba máa gbé kọ́kọ́ mi ó ti dọ́kọ ẹ̀yìn méjì ọkọ tí wà nìkan ọba máa gbé kọ́kọ́ mi ó ti dọ́kọ ẹ̀yìn mẹ́ta ọkọ tí wà nìkan ọba máa wọwọ́ mọ́ kọ́kọ́ mi ó ti ẹ̀yìn lẹ́yìn ìgbà tọ́kọ yín bá kú tẹ́jọ pín nǹkan tí ọba jẹ́ tẹnìkan èèyàn méje ó pè àbí èèyàn mẹ́ta àbí èèyàn mẹ́rin walhamdulillah nínú òfin ọlọ́wọ́n bá wa tá a níyàwó gan tá a lọ́kọ gan kò sí ọkọ kò síyàwó àfi pẹ̀lú májẹ̀mú kọjá pé yìí tó lálàáfíà ló sùn wọn kọ̀ tán fi àtìyàwó tí ò bá sí ìbí tó lálàáfíà láàrin ọkùnrin àti obìnrin wọn à lè jọkọ àtìyàwó tí ó dogun ara wọn lábẹ́ òfin Ọlọ́run bá wọn. yìgì tọ́lá làbíà òun náà ní yìgì eléyìí tó ṣe pé wọ́n so gba ọwọ́ bàbá ìyàwó yìgì tó ṣe pé wọ́n so gba ọwọ́ bàbá ìyàwó bàbá ìyàwó lọ́fọ̀ọ́mọ rẹ̀ fún ọ ó sì fi fún ọ bí ṣẹ̀rí àti ṣe bí ṣẹ̀rí àti wí ètí ṣẹ̀rí àsọ òun náà ní pé a gbọ́dọ̀ rí al-ijabu àlè ìjáàbò láti ẹnu bàbá ìyàwó tàbí ẹnikẹ́ni tí bàbá ìyàwó bá fa ọ̀rọ̀ ọmọ rẹ̀ lé lọ pé fi lọ́kọ. àlè ìjáàbò ni mo fọmọ yín fún ọ níyàwó mo fi fún ọ níyàwó alukabul yọ wà látọ̀dọ̀ ọkọ abẹ́nitọ́kọ bá fàkalẹ̀ pé bá ń gbà á oní ọ̀sọ̀ pé mo gbà á níyàwó tó bá ti pẹ́ nìkan ni wọ́n fà á lílọ pé bá ń gbà á wọ́n sọ pé mo gbà á fún lágbájá níyàwó àwọn ẹlẹ́rìí ó sì jẹ́rìí sí ẹlẹ́rìí méjì eléyìí ẹ̀yìn rẹ̀ á ní à ń san sọ̀dá tí irú eléyìí bá sú ọkùnrin kan àtòbìnrin kan pọ̀ ṣẹ̀rí àgbà kí wọ́n ti dọ́pọ̀ àtìyàwó yóò bá wá sí láàrin ọkùnrin kan àtòbìnrin kan wọ́n kàn rìn pàdé ara wọn ni wọ́n ń bára wọn dọ̀rẹ́ wọ́n sì ń jọ ń gbé papọ̀ wọ́n sì ń jọ ń bímọ àwọn ọmọ zina kalẹ̀ àwọn ọmọ ipò wọn ọ̀pọ̀ wọ́n ti jọ gbé pẹ́ wọn jọ gbé pẹ́ lábẹ́ òfin ọlọ́run ò ní jogún ara wọn tẹ́nìkan náà méjèèjì bá pọ̀. kátàkì èsì o ọ̀rọ̀ bò ń bínú ọ̀fà kíkọ́ nígbà tí ọkùnrin yẹn bá kú ọ̀sẹ̀lẹ̀ o nítorí pé kò sí igi láàrin yín ẹ̀rí jogún ara yín kófin ọlọ́run sì sọ̀rọ̀ kò sì sí bó ṣe lè dúró ẹnu tó kò sẹ́ni tó lè gbé lẹ́yìn lẹ́ni tí ọba yín pin lábẹ́ òfin ọlọ́run tí ó pin ogún kankan ọ́ nítorí pé kò sí yìgì láàrin yín ọ̀lẹ́tọ̀ láti jogún ara àdá. ìtọ́wá ti obìnrin yẹn ó kùnra àwọn ọmọ rẹ̀. nígbà tí obìnrin ọba ti jẹ́yàwó ajẹ́pẹ́ gbogbo ọmọ tó bá bí ń kọ́ wọn ò ní jọmọ fọkùnrin yẹn wọn ò ní jogún ẹ̀ bọ́ọ̀lá lákòóbá sí ìsálámà. torí ẹ̀ àwọn ọmọ ara àtàlásán ni wọn wọn ò ní bàbá tí wọ́n jogún ṣùgbọ́n ṣẹ̀rí àsọ pé wọ́n níyà nítorí pé ìyá ò lè kọ̀ wọ́n inú rẹ̀ ni wọ́n ti jáde tó ń bá kú àwọn ọmọ òjòkú ẹ̀ ṣùgbọ́n wọn à ní bàbá kákèsí o ẹ̀wọ̀n kéjà ń bẹ léyìí sí ọ̀pọ̀lọpọ̀ láwùjọ àwa Yorùbá ẹ̀ pé wọ́n kẹjọ ń gbé pẹ̀lú obìnrin nígbè zina ni ọdún gorí ọdún lórí pé kò sí igi láàrin yín ọkàn rẹ̀ sì ń balẹ̀ ó tún dá tọ́mì ó kíyèsára ó tún fi ń kẹ́síra rẹ̀ ó tún fi sí ẹlòmíì nítorí pé gbogbo gbígbé tẹ̀njọ́ ń gbé pọ̀ lábẹ́ àkọọ́lẹ̀ òfin ọlọ́run oníkún zina ni zina sì ń bẹnu ẹ̀ṣẹ̀ ńlá jama ilé ìtànàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó fi yé wa nínú hadithi Ubadah ibn Samit nígbà àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tí mo kà sílẹ̀ fún yìí eléyìí tó ní ìyàtọ̀ lọ́wọ́ bá ní ká jẹ lórí rẹ̀ tá a bá ṣe é ẹnikẹ́ni tó bá ṣe ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ yìí tó bá kùnà láti jìyà rẹ̀ láyé yọọ máa bẹ lábẹ́ bọlọ ń bá ti ṣe fẹ́ tó bá ti jọ pé dàgbéyà tó bá wù Ọlọ́run ọba foríjì àfi ọmọ lọ àlùjáná tààrà torí pé nìkan kì í yẹsẹ Ọlọ́run ọba wù tó bá sì wù Ọlọ́run kọkọkọ lọ jìyà náà nínú náà kó tó wá wà àlùjáná torí ẹ ẹ̀ṣẹ̀ ńlá ni zina jama èèyàn gbọ́dọ̀ jáwọ́ kóńdì rẹ kó o sì máa túbá títí dọjọ́ kú rẹ bọyọ lọ́run ọba ọjẹ foríjì ọ tó bá di lọ́la gbẹndàgbéyàmù. ìyẹn tó o bá ti jìyà rẹ̀ láyé ń àwọn náà sì mọ̀ jìyà tí ń bẹ fún zìnà láyé ń bì ọkọjá àbígáàmù bọ́ọ̀ bá ti níyàwó rí tẹ́lẹ̀ tó ti lọ́kọ rí tẹ́lẹ̀ tó fi lọ́ọ́ ṣe zìnà ṣẹ̀rí àníkàn nà ní kan ẹ̀rí nǹkan bẹ́ẹ̀ wọn ò sì gbọ́dọ̀ lu ọ́ ò gbọ́dọ̀ sí ifọ̀ ta'ifatun minal mu'minin ọlọ́run nígbà tẹ́ máa ń fi àjẹ wọn ẹjẹ́ kó sojú apá kan náà àwọn olùgbàgbọ́ òdodo kó lè bá àjẹ́ ìhánilétí fẹ́lómìn títí tiẹ̀ náà bá lọ lé lọ́la lékúlé pòǹfẹ́ síra. wọ́n tún á gbé jìnnà fọ́dún kan gbáko so bí ká gbẹ̀yìn láti bí nísìn ká lọ sọ sí múngùnú ká gbẹ̀yìn láti bí nísìn ká lọ sọ sí fòǹtúà bí ká gbé yẹn ká lọ sọ sábàkálẹ̀kẹ́ kó àgbàlọ̀ tó bọ́jú gánni lẹ́yìn mọ́fọ́dún kan tètè rè ó lè má lékulè. tọ́ bọ́bá tí wàá jẹ́ abilékọ ni lápọ̀ abilékọ lábo tọ́jà kó ti bóbìnrin lò ó níyàwó rí ọlọ́kọ rí ó tún wà lọ sí ìsìná. sẹ̀rí aṣọ ike kan sọ lóko títí tí ó fi. a ẹsẹ̀ ńlá ni ìsìná torí ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó yẹ títí di bá ṣe ń sọ̀rọ̀ yìí bíbẹ tíyàwó ń bẹ lọ́dọ̀ rẹ̀ bíbẹ zina ṣàtúnṣe lónìí kó tó di lọ́la tọrọjọ kú kálukú wa èèyàn ọmọ abẹlé ọlọmọ yẹn ọwọ́ àmọ́ abẹ ń pé o sì gbọ́dọ̀ ń sọ lánàá wọn ní kó ṣàtúnṣe ọkọ ọkọ tí fún sẹńtẹ òsè ní wa dà ó ti bọ orí báyìí kọlọ ṣètò abẹ torí ẹ láàrin wa àtòbìnrin o ti bá tọ́ ọmọ kìíní jẹ́ òní bàbá ọmọ kejì òní bàbá ọmọ kẹta òní bàbá ọmọ kẹrin òní bàbá mẹ́tẹ̀ẹ̀kẹ́ ìkarùn-ún ọwá tó náà ní bàbá. ńgbà tẹ bá so igi lọmọ yẹn ọ̀jẹ̀ kó ní bàbá. ìgì tẹ́ so bàbá ọmọbìnrin ni ó so fún ọ wọn ò lọ sojú mi bẹ sojú sojú ẹkóra yẹn lọ bá bàbá wọn bàbá tó lọ mọ ẹkóra yẹn lọ bá kó ló ń fọmọ fún ọ kí wọn náà sì sọ pé ọ gbà á káwọn èèyàn jẹ́rìí sí alhamdulillah njọ náà njọ kù táàrin táàfin filẹ ayé lẹ ajẹpọ àti túnṣe ètò ti bọ sẹ́yìn tọjẹ báṣubàṣu láṣẹ àmọtọrọ àforíjì eléyìí pàtàkì yìgì gbọ́dọ̀ wà láàrin ọkùnrin àti obìnrin tọkùnrin ó fi jogún ìyàwó rẹ̀ tíyàwó bá kú tíyàwó ó fi jogún ọkọ rẹ̀ tọkọ bá kú bàbá wa ní ju àwọn mẹ́rin lọ òfin ọlọ́run ọba ọ̀farama gbígbé àwọn ẹjọ́ bá ti lé lórí mẹ́rin ìkún ojogun àlè ní gbogbo wọn ọmọ àlè sì làwọn ọmọ tí wọ́n bá bí torí ẹ̀ àwọn òfẹ́kùfẹ́ ẹ ṣọ́ra o ẹ bẹ̀rù ọlọ́run o kí wọ́n á ní tó bá jẹ́ pàm bá ń tẹ̀ lófin ọlọ́run tó sì jẹ́ pé àìsàn alábòsí àbá ń pè ìwọ kálukú fún un kò sí bó ṣe lè fẹ́ ìyàwó márùn ó lè fẹ́ láéláé tó lágbára rẹ̀ ò lè ka òfin ọlọ́ọ̀ni mẹ́rin ó túmọ̀ sí pé márùn ìrọ̀ gbogbo à ń kóyàwó jọ lọ́pọ̀lọpọ̀ wọ́n yẹ sojúṣe èèyàn burúkú lọ́pọ̀ jù nínú wọn ebi tá a máa fẹ́yàwó bá ti ń fẹ́yàwó méjì yàwó alákọ̀ọ́kọ́ wọn pàtì níbi aṣọ tó ti gbó lásùnkàn míì ni wọ́n kọjú sí àwọn àdéhùn ìgbàpẹ́yìndà làwọn kò ní ìwòsàn ẹ̀kan má obìnrin yóò wá máa fi gbogbo òru sunkún yóò máa fi gbogbo ọ̀sán yóò máa fi sọ ìbànújẹ́ ọmọ wa borí ìbànújẹ́ fún ọlọ́ọ̀lọ́mọ máa ń tó ti fojú ọmọ ọlọ́mọ míì obìnrin míì látàrí ìbànújẹ́ àti ìrònú ó sì ṣekú para nítorí pé àdánwò ẹni tó ọpá tì pé nǹkan tó dáa ló ṣe nígbà tí òkú kájà kí ló dé kò sí tàbí ṣùgbọ́n àfijú ọlọ́kọ̀ ọ̀gùn náà ní tiẹ̀ gbà tí wọ́n ọ̀fẹ́ mọ́ tí wọ́n ọ̀fẹ́ mọ́ òun ẹlòmíín bẹ tó wọ́n gan mọ́ tó ẹ pé òun gangan ló wù òun àbùrọ̀ wá sì sí ẹ̀ka lẹ̀ fún yà ẹlòmíín tó kóyàwó mẹ́ta jọ ńkọ́ àwọn ìyàwó kìíní kejì ọkọ àwọn tì bẹ́ẹ̀ ló ní ìyàwó mẹ́rin míì èèyàn mélòó ló kóbìnrin jọ bẹ́ẹ̀ tí ń sojúṣe lórí gbogbo wọn kéré púpọ̀ kọ́lẹ̀ ẹlòmíín ó tún yí ọ̀nà tó gbà yìí òní pé ìyàwó tọ́sẹ̀sẹ̀ fẹ́ràn oní ọ̀pàtì ìyàwó alákọ̀ọ́kọ́ ní ọkọ̀ jù sí ara sọ pé ìyáálé ti ṣe jiná ìyáálé ti ṣe jiná ó ti rà mú kò ní wá rí ìyàwó tọ́sẹ̀sẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ à ń fi obìnrin à ń kó obìnrin jọ lómi ti níyàwó ogún ti gbẹ àfi bí igi ìrèké tó gbẹ ìwọ wo níbo ń bẹ̀ wọ́n tó ṣe pé obìnrin lè jókòó tí ọ̀fun wákàtí mẹ́ta títí rẹ̀ ò ní le tí ọmọ pọ́ǹpù dì rẹ̀ báyà yóò le tí ò ní le wọn náà lọ kó ìyàwó ogun jọ ìwọ wo irọ́ lásán ọkàn kó wọn jọ ló kọ kó ń fẹ́ dáràn ń fẹ́ sakótọ́ lọ́run torí de eléyìí wọ́n gbọ́dọ̀ fẹ́ tó yẹ tọ́lọ́ wọn bá lùkọ́ fẹ́ lọ tó bá wọ̀ fún ọ bá gbọ́ àwọn ìyàwó tó ní wọ́n ti sú ọ ọlọ́run gbà kọ̀ wọ́n lẹ̀ kọ̀ wọ́n lẹ̀ fẹ́ àmọ́pọ̀ wa fẹ̀jú mẹ́rin lọ ọ̀daràn ní ọ̀nà ẹlòmíì bẹ́ẹ̀ ló ṣe ilé ayé ọ̀fẹ́jú ìyàwó mẹ́rin lọ gbogbo ìgbà tí sì ń fẹ́ ìyàwó tí ń fẹ́ ìyàwó yóò máa ránṣẹ́ pa àwọn lè má mú aláìníṣẹ́ṣe ẹ wá bá wọn sọ yìí àwọn náà ní pàkíyèsí rẹ̀ ó dàbí gbàtẹ́lẹ̀ kejì làwọn wáyé ok kílẹ̀ sọ fún gbàtẹ́lẹ̀ karùn-ún wáyé kílẹ̀ sọ fún gbàtẹ́lẹ̀ kẹfà wáyé ẹlẹ́ẹ̀kejì àwọn máa ya fọ́tò pé bàbá yìí máa mu ó so igi fóun náà òun náà ó so igi fóun náà òun náà ó so igi fóun náà níjọ́ tí ọkọ bá wá kú gbogbo àwọn àti ẹsùn bá hàn ńlá kálukó gbé fọ́tò síwájú pé so igi tàwọn náà nì ẹni tí ó wàá yọ àwọn kúrò lábẹ́ àwọn òye. sọ̀ká bẹ̀rù ọlọ́run bá wà o. àwọn bàbá ò rí nǹkan kan so irọ́ lásán wọ́n so nítorí pé tó wá ti kọjá mẹ́rin lásán tí ò ní tó ije jẹ́ òfin ọlọ́run ta ó ta ló kọ ọlọ́kọ láyà ẹni tí ìtọ́ lálàáfíà bá ń bẹ láàrin wọn. tí ìgì ti ń bẹ láàrin yóò bá lálàáfíà ní báwo wá ni kò sí ìgì rárá ara ni. ẹni tó bá wá ti sí obìnrin yóò sàwọn ọmọ rẹ̀ tóbìnrin bá wà ń kọ ẹni tí ó jogún ajẹ́pọ̀ àwọn ọmọ láti ti wọnú ẹni tí ó torí tóbìnrin yẹn ọba sínú ẹni tí ó jogún torí pé àlè lọ́jẹ́ fọkùnrin o ajẹ́ àwọn ọmọ rẹ̀ náà kọ́ wọn à ní jogún torí pé ọmọ kíni wọn ọmọ sí náà eléyìí jẹ́ sábàbí tí ma jẹ́ àjogún ara wa. ẹlẹ́kejì nínú sábàbí òun náà ni òun náà ni kéèyàn ó jẹ́ ẹni tó ní ẹrú ẹrú tẹ wá ní ìtumọ̀ ma ẹ̀yin lẹ lọ́rùn rẹ̀ nígbà ẹ lè gbé lọ́jà kẹta ẹrú yẹn ẹ wá fún lómìnira kú òníkù ẹrú kí wọn náà dọ́mọ tó bá ti gbòmìnira ó ti dẹni tá a lè tà mọ́ ó ti dẹni tá a lè rà mọ́ ẹrú yìí ti wá gbòmìnira àwa sọ pé dáadáa tẹ̀yìn ṣe sí látàrí pé ẹ fún lómìnira ẹ mú kú òlóko ẹrú ẹjọ́ náà wà ẹ̀yin náà lẹ́tọ̀ọ́ sí dáadáa kan òun náà ní pé tí irú yẹn bá kú níjọ́ tó kú tí ò bá ní mọ̀lẹ́bí tí ò lára tí ò níye kan tó lè jogún ẹ̀ ẹ̀yin olówó rẹ̀ tẹ́ fún lómìnira o ẹ̀yin ò jogún rẹ̀ ó lára ó ní mọ̀lẹ́bí ó níye kan ṣùgbọ́n ìjọ jogún nínú dúkìá rẹ̀ ó ṣẹ́kù wọn à lè jogún ẹ̀tàn torí kò sẹ́ni tí máa ká owó lẹ́nu wa ìjọba sẹ́kù yàn ìwọ olówó rẹ̀ tó fún lómìnira á kò fọ́ òfin ọlọ́wọ́n bá nìyẹn eléyìí jẹ́ sábàbí kejì sábàbí ẹlẹ́kẹta onáàlè tọ́fẹ̀ tó gbòòrò wọ́n ń pè ní anẹ́sẹ̀ kí ìbí ọ̀dà wa pọ̀ tíbi bá ti dà wá pọ̀ àwọn tíbi jọ dà wá pọ̀ pẹ̀lú wọn wọ́n lẹ́tọ̀ọ́ sí fún ọjọ́ ogun wa oríṣi ọ̀nà mẹ́ta níbi tí máa dá yàn pọ̀ ibi a máa dá yàn pọ̀ lábala ìpìlẹ̀ àwọn bàbá wa àtàwọn àyà wa ìpìlẹ̀ kálukú nù bàbá lẹ́tọ̀ọ́ sí kó jogún ọmọ rẹ̀ ìyá lẹ́tọ̀ọ́ sí kó ọmọ rẹ̀ ọmọ lẹ́tọ̀ọ́ sí kó bàbá rẹ̀ ọmọ lẹ́tọ̀ọ́ sí kó ìyá rẹ̀ eléyìí kárí bàbá tó bí wa tààrà àti bàbá tó bí bàbá tó bí àwa àti bàbá tó bí bàbá tó bí títí títí bí tí ò lópin bàbá ńlá wa lọ́nlọ́n tí bàbá bá bẹ láyé ọlẹ́tọ̀ọ́ sí kojogun wa àmọ́ o èyí sì gbogbo ẹni tó lẹ́tọ̀ọ́ iná ni wọ́n máa fún nítorí pé ńgbà tí bàbá tó bí bàbá tó bí bàbá tó bí wa ń bẹ láyé bàbá tiwa náà ń bẹ láyé ẹ̀tọ́ bàbá wa ni bàbá wa ni ó rẹ̀ nígbà tí bàbá tí ọba tó sí láyé ló tó kan bàbá tó bí òun ló tó kan bàbá tó bí bàbá tó bí òun tó ṣùgbọ́n bàbá ń bẹ nípa ẹni tó lẹ́tọ̀ ẹ̀tọ́ rẹ̀ ẹlòmíì ni òjò tẹ̀ lọ́wọ́ àwọn màmá wa náà màmá wa yóò jogún wa màmá tó bí ọ ó lẹ́tọ̀ kó jogún rẹ̀ bẹ́ẹ̀ ni màmá tó bí màmá tó bí ọ òun náà lẹ́tọ̀ láti jogún rẹ̀ màmá tó bí màmá tó bí màmá tó bí màmá tó bí màmá títí débi tí ò lópin lópin ìgbà tọkùnrin ọba ti já sáàrin wọn màmá náà gbogbo wọn ọlẹ́tọ̀ kò jogún rẹ̀ ṣùgbọ́n kìí ṣe gbogbo ìgbà táwọn bá ń bẹ náà ni wọ́n ò bí màmá wa ń bẹ láyé nìsí à ní sọ̀rọ̀ màmá tó bí àwọn àwọn alhamdulillah ńgbà tẹni tọ́lẹ̀ tó bá sì ń bẹ láyé ọ̀nà ọ̀pẹ̀tọ̀ rẹ̀ eléyìí jẹ́ tabala ìpìlẹ̀ tá a ti wá. abala ìntàwá náà bí nínú àwọn mọ̀lẹ́bí àwọn náà jogun wa kí la bí ọmọ nì àwọn ọmọ wa lọ́kùnrin àtàwọn ọmọ wa lóbìnrin wọ́n jogun wa. aha nítorí pé ọmọ rẹ kọ̀tàdédé lẹ̀ mọ́ ọmọ rẹ kọ̀ sáwọlé wá bọ̀ pé bàbá ẹ sọ mi dọmọ náà ní túláàsì ọ sọ mi dọmọ báwo tó bá pé o tó gba tó ń bọ tó ti ń bọ̀ lọ ọmọ rẹ náà lọmọ rẹ ọmọ rẹ òjògùn rẹ torí ẹ ọ ń kọ̀wé pé tí wọ́n bá kó ọmọ kan nínú àwọn ọmọ mi ni rẹ torí ẹ dákun káwọn òbí ètà dédé dẹrù rẹ̀ náà wò pé lágbẹ́tọ̀ gbọdọ̀ jogún mi àti ọmọ ya yàkuyà yàtọ̀ ya garawa bàbá ọmọ wa wò pé àwọn ọmọ ìfojú mi rí mà sí náà ló mi so ẹrí sọ àmọ́ kò bọ́ sínú torí ẹ̀jẹ̀ ká fáwọn òbí wa o ẹ ká fáwọn òbí wa ọmọ wa ọmọ wa àwọn ọmọ tiẹ̀ tọ́jọ́ kan àtàwọn ọmọ tiẹ̀ tọ́jọ́ obìnrin gbogbo wọn lẹ́tọ̀ọ́ bàbá bàbá wọn ṣùgbọ́n kì ṣe gbogbo pé àwọn náà iná ni wọ́n gbowó tí wọ́n bá ń bẹ ọmọ ọmọ tí bá wọn dànù àwọn bàbá ọmọ jogún wa àwọn ọmọ ọmọ wa náà ń ń wa. wọn gbà tí àwọn ọmọ wa ń kọ́ táwọn ọba sí àwọn ọmọ wa lóbìnrin kọ́ àwọn náà jogún wa àwọn la bí wọn ọmọ rẹ lóbìnrin ó jogún ẹ Islam ti dáa pọ̀ jù ẹ̀ríkẹ́ nú àwọn àwọn àṣà àtàwọn ètò míì wọn ọ̀kọ́ ọmọbìnrin kún kankan wọn máa ń jẹ àwọn ọmọ ni obìnrin ọ̀lẹ́tọ̀ọ́ sí kó jogún Islam olófin obìnrin lẹ́tọ̀ọ́ rẹ̀ táwa wí tán tí wọn náà ń sẹnu tó ń yẹnu sápá kan bí ìyẹri tó ti yá dànù tọmọ á sọ̀rọ̀ ìsìláàmù sọkúsọ ìwọ tí èèyàn tẹ́lẹ̀ síwájú kí ìsìláàmù tó fún ọ lẹ́tọ̀ọ́ síwájú ìsìláàmù kó ọkọ mi ní kó èèyàn ìsìláàmù ló fún ọ lẹ́tọ̀ọ́ wọn pẹ́rẹ́pẹ́rẹ́ torí àwọn ọmọ abìnrin wọn jogún wa wọn bí ẹnìkan dájọ́ kọ ẹ̀tọ́ yẹn fún wa torí ẹ̀ àwọn ọmọ abìnrin ò wa ṣùgbọ́n ọmọ tó ọmọ wa abìnrin bá bí kò ní jogún tiwa o tẹ́lẹ̀ máa bá ní ọmọ tọ́mọ wakùnrin bá bí ọwọ́ à ń pẹ́ tó jogun wa ṣùgbọ́n ọmọ tọ́mọbìnrin wa bá bí kò ní jogun wa àmọ́ àwọn ọmọ abìnrin àwọn jogun wa tó eléyìí jẹ́ tagbantáwa náà bí agbẹ́ntó bí wa àtagbantáwa náà bí ẹlẹ́kẹta òun náà ni àwọn ẹni tó rọ kiri ká wa àwọn tó rọ kiri wa àwọn náà làwọn ẹ̀gbọ́n wa. àtàwọn àbúrò wa àwọn ẹ̀gbọ́n wa lọ́kùnrin àwọn ẹ̀gbọ́n wa lóbìnrin àwọn àbúrò wa lọ́kùnrin àwọn àbúrò wa lóbìnrin àwọn náà bẹ ẹnu ẹ̀tọ́ lẹ́tọ̀ọ́ sí kó jogún wa bákan náà àwọn ọmọ ọmọ àyà wa lọ́kùnrin ọmọ àyà wa lọ́kùnrin àbọ̀ ọmọ bàbá wa lọ́kùnrin ọmọ táwọn náà bá bí tọ́jọ́kùnrin wọn bẹ ẹnu ẹ̀tọ́ lẹ́tọ̀ọ́ sí kó wa tọ bẹ́ẹ̀ náà ni àwọn àbúrò àtẹ̀gbọ́n bàbá wa bóyá bàbá àtìyá lọ pa wọn pọ̀ pẹ̀lú bàbá wa bàbá nìkan lọ pa wọn pọ̀ pẹ̀lú bàbá wa wọn bẹ ẹnu ẹni tó tún lẹ́tọ̀ọ́ sí kojogun wa sọ ṣùgbọ́n gbogbo eléyìí òfin ṣẹ̀ríà sọ fún wa pé tí gbogbo wọn bá ń bẹ láyé ta lẹni tí ó jogun àwọn yòókù sùúrù àtẹkùn làwọn jogun akramakumullah eléyìí ni àwọn ẹni tí ṣẹ̀ríà sọ wípé oríṣi ọ̀nà mẹ́ta táwọn ẹni tó lẹ́tọ̀ọ́ sí kojogun wa tá a bá kú apínsì kò síbi tó rí sìkẹrin wà òfin Ọlọ́run kò sí mẹtẹlẹ òfin Ọlọ́run kò sí fetí pàlàbà èmi pẹ̀lú rẹ ló sì ń báwí torí àwọn aláṣọ pàǹsì Islam àgbọ́dọ̀ wa jẹ́ mùsùlùmí lórúkọ lásán pẹ̀lú pa àní gbòfin rẹ mọ bẹ́ẹ̀ yẹn bá ti ń ṣe Islam yóò máa ṣe tòfin tòfin ni àgbọ́dọ̀ fìgbà kan kásọ pé lè bá wa láàmú èyí ọba wa láàmú dọ́tà bá ti ṣe bẹ́ẹ̀ àti ń fi Islam sílẹ̀ lọ. torí ẹ̀ àtẹ̀mí pẹ̀lú rẹ̀ ẹ jẹ́ ká sánà lọ́nà tó ṣe pé àwọn ìta alágbára láti lò gbogbo bí gbogbo ẹ ti ṣe rí tiwa tí lo ṣẹ̀ríà lórí wa ṣùgbọ́n àwọn kankan bẹ́nu ṣẹ̀ríà tó yẹ pé ẹnìkan imú yẹn sì tẹ̀ ń bá lò tó tá a sì gbọ́dọ̀ lò torí pé fattaqullaha mastata'tu ẹ bẹ̀rù sí lágbára mi ha ó náà ní ọ̀rọ̀ ọ̀rọ̀ bó lẹ́sẹ̀ sì gbéyàwó ọ̀rọ̀ bó lẹ́sẹ̀ sì gbogbo àwọn ètò ìgbésí ayé yín tí ò ní í ṣe pẹ̀lú pé à ń lóyàn ò ní í ṣe pẹ̀lú pé lọ mú akágbe lọ́wọ́ ò ní í ṣe pẹ̀lú pé ẹgbẹ́ orí ẹ̀ àbí òye wa gbogbo eléyìí báyìí èyí tágbára wa kà wọn àgbọ̀dọ̀ pàtì nítorí kó fi ọlọ́run bá sọ pé al-maysuru la yutraku bil ma'sur ìntàbá ti lè ṣe àgbọ̀dọ̀ pàtì nítorí ìdá lè ṣe ọlọ́run bá kọ́ rìn mí pẹ̀lú yín lọ́wọ́ lórí àti máa tẹ̀lé tọ́lọ̀ ọlọ́run bá kó tó mọ̀ fi rọ̀ wá lọ́rùn pípa òfin rẹ̀ má ní kọ̀kọ̀ àti ní gbangba aqulu ma tasma'un wa astaghfirullaha al-azima li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أمر بطاعته ونهى عن معصيته وأشهد أن محمدا عبد الله ورسوله دل أمته على كل خير وحذرها من كل شر صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله تجد إنه بقى قولك ولا يعني oríṣiríṣi èdè yédè kọ́nùkọ́họ́ àìgbọ́ra ẹni ihe ó lè ṣẹlẹ̀ láàrin wọn nígbà tó ṣe pé ahọ́n àtẹnugan á máa jà báwo wá ní èèyàn sí èèyàn ọ̀tọ́kùnrin àtobìnrin yẹn ṣáájú kó tó di pọ́n wọn àjòjì làwọn méjèèjì jẹ síra wọn ọkùnrin obìnrin eléyìí obìnrin ọmọ ọwọ́ ọkùnrin eléyìí tó fẹ́ látàrí tí wọ́n jọ ń gbé pọ̀ iná ni ìwà gálukú ọmọ àsẹ́nì kejì lọ́pọ̀ àìmọye gbà iná ni ìwà tí ọkùnrin máa ń hù ní ìbáyàwó láàmú bẹ́ẹ̀ náà ni ó lè wà nínú àwọn àwà ìyàwó ohun tó ṣe pé kọ̀ọ̀kọ́kùnrin láàmú ṣùgbọ́n kálukú wọn wọ́n máa ṣe sùúrù fúnra wọn náà ni wọ́n máa ṣàfaradà fúnra wọn wọ́n máa ṣàfojúnù nítorí pé a lè rẹ́ni bá ṣe láyé tí ò ní ní ààyè tí ò ní lálébù ta lẹni tọ́nà ń dápé gbogbo oníkálukú kù síbi tó kù sí. eléyìí tó túmọ̀ sí wípé nígbà tí èèyàn bá ti gbọ́n dáadáa níwọ̀n bá tiẹ̀ òní jẹ́ni tí wọ́n máa tí wọ́n ká òní tí ní gbogbo gbà tó yẹ pé gbogbo gbogbo yọ táwọn ẹni tó ń fẹjọ́ sùn ó tún ti dé o ó tún ti bẹ̀rẹ̀ ìyàwó o ọkọ o bí ṣé bẹ́ẹ̀ náà ni gbogbo èèyàn ń ìbá bẹ́ẹ̀ ni bàbá màmá tẹ lọ fẹjọ́ sùn orí àwọn rojọ́ àndẹ́sùnlẹ̀ bàbá wọn náà bàbá náà lọ́kọ wọn níyàwó ìdí nìyí tó fi jẹ́ pé oníkálukú wa ìgbà tó ń gbé gbèsè ẹ̀kọ́ fẹ́yàwó ọgbọ́dọ̀ lọ bomi sùúrù mu ìgbà tó wọn náà ń gbé gbèsè ẹ̀kọ́ ọkọ torí pé ọ̀pọ̀lọpọ̀ gbéyàwó nítorí sábà fítámì ìgbéyàwó wọn yẹn kì í fi gùn òun náà là ní sùúrù àìláfaradà àfarawé burúkú tí ò nítumà àmọ́ àwọn báwọn mí ṣe ọmọ wa wo oru rẹ ọmọ oru rẹ mọkọ rẹ tí òun á nírú owó táwọn ní tí òun nírú àǹfààní táwọn ní ṣebí wọn bá bí aṣọ òbora tí bá ti ṣe máa. na lọ yẹ kẹ́ ẹ̀ nasẹ̀ ma gbàtọ́ bá lọ nasẹ̀ ńnàkúnà ẹsẹ̀ àsìrò ayọ̀jáde nù aṣọ òbúra àìní sùúrù ọba ìjókòó ọ̀pọ̀lọpọ̀ obìnrin jẹ́ àìní sùúrù kò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin kó lè di obìnrin mú ìjà eléyìí ló ti ná ẹyin jáde ni àbẹ́yin ló ti ná adìẹ wáyé fanfa tí ò ní láárí bẹ́ẹ̀ rí tọ́pọ̀lọpọ̀ nu wọn máa fà ó lè sọ yí pé ibi tó ń gbábọ́ sí ni kí ni ìyàwó gbábọ́ kó ń bẹ̀ sí o ti kìlọ̀ fún ọ pẹ́ à wọ́n sì gbé síbi tó fẹ́ gbé sí àbọ̀ báwo kò sí wàá lè di wàhálà ìyàwó tó sọ̀rọ̀ ti kó ìfọ́tí fún ó ti bẹ̀rẹ̀ sí ní kọ́ ẹ̀sẹ̀ láyà rẹ̀ wàlà hàwùlà wàlà quwwata illa billah bí èyí bí ẹni tó ṣe wípé ẹ̀hánà ni níbo náà lábúrò obìnrin sọ́nfẹ́ kan máa ṣe bẹ́ẹ̀ fábùrò tiẹ̀ náà ọmọ nìwọ náà bí ilẹ̀ o tí wọn náà fẹ́ kún ṣe bẹ́ẹ̀ fọmọ rẹ̀ ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ wọn fifteen naira péré ló fi sórí rédíò ó délé kọ̀ ń bẹ̀ mọ́ ta ló mú fifty naira yìí o ta ló mú fifty naira o rádaràda ni ọba kú o bàdá bọ́dú ààrẹ o ah, ah, lórí fifty naira yóò sì ti fèpè dá gbogbo ilé ayé o tọ abalọ ababọ wọn bá lọ ọmọ rẹ ló mú ẹ dákun ẹ wá dúró èpè tó ti sẹ fọmọ báyìí ọ̀dà ta ló wá wà nílé òótọ́ jẹ́ ọ̀tá rẹ tó ń fi ń ṣépè báwọn ìwọ ọbú yìí ebi inú yàrá rẹ ni ta ni ń bọ ọ lò síbẹ̀ bí ìyàwó àtọmọ náà ni tó fi wọn sọ pé ẹ jalajala wọn bá kú kò ní dáa fún wọn náà níṣẹ́ ẹ wọn kódà wọn tàwọn náà láyé káyìn ni. nígbà tá a bá ti wá fẹnu já gbogbo géètì tọba wa padà hàn ó lè yín sí kábàámọ̀ tó ti sọ. ẹ dákun sẹ́yìn mọ́ tí yẹn máa fi ká ìpè ńlẹ̀ tí yẹn bá ti sẹ́ báwọn kí lọ fẹ́ fi ká. ẹ̀ na lànà bí sallallahu alaihi wasallam ẹ sọ́ra o ẹ má máa wéwèé kúwe o pé kọ́mọ̀ lọ sí dídí ìgbà tó lọ wọn gbàdúà torí àtẹ̀pẹ́ àtàdúà àdúà gbogbo ẹ̀ ni pé mò ń tọrọ rere fúnra mi àbí fẹ́ lómi ni pé èèyàn ń tọrọ aburú fúnra rẹ̀ àbí fẹ́ lómi àdúà gbogbo ẹ̀ dáadáa ni ẹ sọ torí pé tó bá lọ tó irú eléyìí yóò ti dalé rẹ̀ rú jìnnà ọ̀rọ̀ tí tọrọ ó ti rán ìyàwó rẹ̀ ránṣẹ́ sí bàbá àti ìyá rẹ̀ àwọn bàbá rẹ̀ olórí ikú wọn yẹn wọn ìyá rẹ̀ rádaràda yẹn wọ́n gbà kí ló dé ẹ̀ mú gbó ni ọlọ́wọ́ mú gbó ìsì amúgbó wà lára yìí ìsì amúgbó wà lára yìí ọ̀pọ̀ àìmọye obìnrin wọ́n kù sùúrù wàláhì wọ́n kù sùúrù. nítorí pé ní sí ọ̀pọ̀lọpọ̀ obìnrin lé ọkọ ọ̀pọ̀ kọjá bìkẹ́ àfọ̀ ẹ̀kọ́ àmúmára ẹ̀yẹn máa múmára ẹ̀ ti ṣe sùúrù nítorí tọ́lọ́n pẹ̀lú òkú ọ̀nà àlìjẹ́nà lọ́lọ́run òfìsẹ́ ẹ̀wọ̀ kọ̀ọ̀kan ní ìsìn ọkọ yín ara pé kò ní sunlé lóru níbo lèyàn máa gbà lọ náà ní lóru ó ní kò ní gbogbo ara alé kalẹ̀ gbogbo ara náà wọ́n á Eh, subhanallah ọlọ́wọ́ bá okùn sùúrù tó bá ké bí èèyàn lọ́lọ́run bá rí gbogbo owó ti parí gbogbo owó ti parí kí náà sì gbogbo ara ilé wa péjọ wa ìwọ ọkọ wọn wá ń bọ sọ̀rọ̀ sí kọjú sí wọn ò ní ńgbà ọba kálukú kálukú ọgbà rẹ lọ òun bí ọkọ lórí ìyàwó òun lóòótọ́ kọ́ kọ́ kọ́ sọ sínú kòròǹkò sáná lọ wọn ló ń ṣe báwọn tó ẹ dákun irú obìnrin ó sì tún máa bá gbélé ìwọ́pọ̀ àìmọye tó bá ti wọlé ìyàwó ò lè sọ̀rọ̀ mọ́ tójú rẹ̀ ti kọ́rẹ́ lọ ta ló ń sọ̀rọ̀ ẹ̀rín kí láàrin yẹn yóò ti sáré lé àwọn ọmọ ẹlọ́sùn ẹlọ́sùn olórí ikú ti dé o ti o àwọn èdè pèèyàn ló lórí ikú náà bẹ́ẹ̀. àkọ́dá o kọ̀dá ọkọ̀ tó ṣe é pé subhanallah nígbà tí ó jáde láàárọ̀ ìyàwó mẹ́ta dání pẹ̀lú òun náà wọ́n dé èèyàn mélòó èèyàn mẹ́rin ọkọ̀ wa fi owó oúnjẹ àárọ̀

òun kú ni àlìjáná rẹ ló kú tátì iná rẹ ló kú tátì aláìlẹ́kọ̀ọ́ nígbà wọn bí ọ wọn ò fẹ́ kí sá lẹ́nu tóbi wá jẹ́ kọ́kọ́ rẹ lọ́wọ́ adẹni tó máa sọ̀rọ̀ sí ọ̀pọ̀ máa ti máa sọ̀rọ̀ sọ́kọ ọkọ kan bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ha babalágbájọ kàgbákò irú àwọn obìnrin báwọn fi sàdáwò fún wa tòkí á ní dùn ọ́nú nígbà tó ń gbọ́ ọkọ tiẹ̀ bá bàbá àwọn ọmọ rẹ̀ máa nù lọ ń yá àbùdọ̀ lọ ń wọ́lẹ̀ o tọ́ba wa lé ọ wàá ka yóò kì wọ́n máa sọ pé kéèyàn ni wọn ò ní sùúrù sùúrù wo ló tún fẹ́ ní fúnrù rẹ̀ níṣẹ́ fún bàbá yóò máa bú ya rẹ̀ lọ sọ fáwọn ìyá ẹ kí ni ìyá rẹ̀ sọ yóò máa sọ pé ó mi kó tó di pé ìyá rẹ̀ débi gan mo ti kẹ́rù àwọn ìyá olórí ibú ìyá ọkọ nu ìyá olórí ibú tí wàhálà bá wá ṣẹlẹ̀ débi kọ́kọ́ lé léyàwó lọ kí ló yẹ káwọn òbí ọmọ ṣe ó yẹ kẹ́yìn tí ọmọ yóò fi padà sílẹ ọkọ ni o èsì kíkẹ máa ràn bàjẹ́ lọ́wọ́ o èsì kíkẹ máa kan irin mọ́ máa yín lápá o ẹ sọ fún pé kó jókòó ń bẹ ìyálé mo lọ́wọ́ ni o ìyá ń bẹ nílé ọkọ èyí wá sọ fún pé kó òun jókòó kálé tí máa kẹ bá sòdodo ọ̀rọ̀ níbi tó bá kù sí nítorí pé tẹ bá tí bàbá kan àbí ìyá kan tó bá fi lè kùnà láti bọ́ ọmọ rẹ̀ bìnrin sòdodo ọ̀rọ̀ wọn ò ní jẹ́ orílẹ̀ ọkọ̀ kankan gbé láyé pọ̀lọpọ̀ ọmọ atẹ́rí tí ò rí lọ́kọ gbé má bàbá àtìyá rẹ̀ ló lé lé ọkọ torí ẹ ọlọ́mọ sì wá ń bàbá kí bàbá o ọlọ́mọ sì wá ní yáàyà ẹ má sánà táwọn ọmọ yín òfin ní lílé ọkọ gbé o ó ní à mo ti fẹ́ràn ọmọ yẹn pọ̀ jù ní orí ẹ̀mí mi lọ́wọ́ ọ̀ wá fẹ́ kó fi ṣaya bàbá àyà tó tún wá máa dọ́mọ rẹ láre níbi tí wọ́n ti ń ta lẹ́bi ká ẹ má bàa kú gbogbo ẹjọ́ tó rò kalẹ̀ ńlọ́jà rẹ gbọ́rọ̀ bàbá tí ọ̀fẹ́ kọ́ mọ gbélé ọkọ ẹ ràn àwọn ọmọ yín lọ́gbọ́n sì gbélé ọkọ ẹ má lè wọn lé ọkọ torí pé ọmọ tó rojọ́ fún yín ní rò tẹ̀ fi ń da láre ní rírò tẹ̀ fi ń da láre òun gangan lára ni ó tún padà máa sunkún tí ó tún máa fi tí ó tún máa fi ẹ̀sùn kàn yín pé ẹ̀yin lẹ lé òun lé ọkọ tó bá ké wọ bàbá mi ọba ti bá mi wí jọ ní ìbá ti padà lé ọkọ bàbá tó máa fi tiẹ̀ náà là ń ṣe tèmi ó lẹ ń ṣe níìsín tèmi ní ìlọkọ mọ. kọ́gbọ́dọ̀ gbọ́pẹ́ lómi lọ lé ọkọ àfi kó kú sẹ́kún torí òun ti débi tí ọmọ gbé bà. àwọn obìnrin kún ayé tó ń ọmọ tí ń ti wá rọkọ wá lé ń bẹ̀ tẹ́ torí di eléyìí irú bàbá tó bá ti ṣe bẹ́ẹ̀ tó fi bá tọ́mọ rẹ̀ jẹ́ kó tún ṣe o irú ìyá tó bá ti ṣe bẹ́ẹ̀ tó fi bá tọ́mọ rẹ̀ jẹ́ kó tún ṣe o lẹ́yìn náà àbùrọ̀jẹ́ pẹ̀yìn náà máa dá sí torí kò sí bẹ́ẹ̀ ṣe dá sí ẹ pè lẹ́yìn ọmọ yín náà báwọn èèyàn ọpọlọ bá dá sí wọn pè lẹ́yìn ọmọ ẹ wá alátùnsí ládùúgbò ẹ wá alátùnsí láwùjọ kán bá yín dá sí kán bá yín parí ẹ nítorí pé kẹ ẹ má bàa pẹ̀yìn lẹ́ẹ̀fọ́ ara yín gbàǹkan ara yín jẹ́ ọlọ́run bá kó tún àwọn ilé wa ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọ́n ti dẹni tó pàdánù ilé ọkọ ọlọ́run bá kọ́ bá wa dẹ́kun rú rẹ̀ ọlọ́run kó jẹ́ káwọn obìnrin ọmọ rí ilé ọkọ gbé ó sì jẹ́ káwọn ọkùnrin kó lè máa ṣàfaradà kó máa ṣe sùúrù ọlọ́run kó bá wa tún àwùjọ wa ṣe gbogbo aburú gbogbo àìdá gbogbo rádaràdà kó bá wa kà kó jẹ́ kí dáadáa kó gbà wa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 كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد ألا تدع لنا حاجة في مقامنا هذا إلا قضيته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مبتلا إلا عافيته ولا ميتا إلا غفرت له ولا مريضا إلا شفيته اللهم اقض لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها صغيرها وكبيرها برحمتك يا أرحم الراحمين اللهم أصلح لنا بلادنا نجير اللهم أصلح لنا بلادنا نجير اللهم أصلح لنا بلادنا نجير اللهم ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله